وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا إخوة الإيمان إن موضوعنا اليوم ثمرات الإيمان ولكل مسلم مؤمن ثمرات يجنيها بإيمانه وعمله وموافقته لهذه النبي صلى الله عليه وسلم وإخلاصه لله في سائر أعماله والإيمان من أوجب الواجبات وأحسن ما يتقرب به العبد إلى ربه عز وجل أيها المؤمنون الموحدون المصدقون المؤمن يعمل لإرضاء ربه وليتقرب إليه حتى يحبه ويوفقه ويوفي له أجره ويدخله جنته النعيم والإيمان هو الإقرار والتصديق بأركان الإيمان وهي كثيرة وأصلها ستة كما قال النبي صلى الله عليه وسلم والناس ثلاثة أصناف منهم المؤمنون ومنهم المنافقون ومنهم الكافرون أيها الأحباب وهذا في هذه الخطبة نريد أن نكلمكم في ثمرات الإيمان أقل فون الله وبا kí ọlọ́ọ̀ba kí ó gbọ́pẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́ọ̀ba kó ṣe àlékún ìmọ̀nà rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa kọlọ́ọ̀bá àlékiọlá júmọ̀ àti tiẹ̀ ní kọlọ̀kójú ṣe wá ní àǹfààní láyé àti ní ọ̀run àwọn èso tí máa ń bẹ fún imani èso tí ìyá máa rí látara imani látara ìgbàgbọ́ eléyìí ni a fi sọ̀rọ̀ lénìí gẹ́gẹ́ bí àkọlé wa lèkó mọ́sẹ̀ mọ́mi gbogbo musulmi tó bá ṣe onígbàgbọ́ òdodo lahu samarat ó ní èso taari yẹjìníha bí imani látara ìgbàgbọ́ tí mùmíní tó ní sọ́nà wọn bá a rí àwọn èso yìí a ká àwọn èso yìí wà àti látara tó ń ṣe wà wa sallam àti ìmá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́n anabi muhammad sallallahu alayhi wa sallam a rí èso àwọn iṣẹ́ yìí wà ikhlasihi lillahi fi a'mali àti wípé látara ìgbàgbọ́ ẹ̀ tó wá ń dojú gbogbo iṣẹ́ ẹ̀kọ́ ọlọ́run ọba àlekíọ́lá a rí àwọn èso yìí o ayyuhal mu'minun ẹ̀yin onígbàgbọ́ òdodo wa ahsanu ma yataqarrabu bihi al-'abdu ila rabbihi azza wa jalla ohun tó tóbi jù

ọlọ́run láwọn tá à ń sọ yìí àwọn làwọn tó jẹ́ wípé àmánù wọ́n ní ìgbàgbọ́ wákàlù yàtàkùn wọ́n sì máa ń payọ̀ ọlọ́run ọba ohun tó máa ń bí ìpayọ̀ ọlọ́run ọba òun náà ní ìmánì máa ń la yóò mi láyà tẹ́kì ẹni tí ò bá ní ìgbàgbọ́ ní ọlọ́run ọba irú ẹni náà kò ní sá fún ọlọ́run kò ní máa bẹ̀rù ọlọ́run ọba gbogbo àwọn nǹkan tó lè di orí bínú ọlọ́run kò ní jìnnà sí àwọn nǹkan tó lè di orí bínú ọlọ́run ọba irú ẹni bí ò ní ṣe torí pé láyò mi bìlà torí pé kò gba ọlọ́run ọba àlékè ọlá gbọ́ ní ànábì fi sọ fún wa sallallahu alaihi wasallam ó ní lá ìmánà lima lá àmánà ṣàlà ó ní gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní àfọkàntán lá ìmánà lá irú ẹni bẹ́ẹ̀ ò ní ìmánì wà in kana mu'minan tó bá jẹ́ wípé ó bá ní ìgbàgbọ́ ni tí ìgbàgbọ́ wà ní ọkùn ẹ̀ kò bá ní àmánà lẹ́yìn àmánà tàmínàlì iman torí pé àmánà tẹ̀rí lára ìgbàgbọ́ ni ó ti jẹ jáde ayyuhal mu'minun ẹ̀yin onígbàgbọ́ òdodo al-mu'min bi'amalihi ya'mal li irdahi rabbih ẹ̀rí látara imọ́nì tó ní a máa ṣiṣẹ́ láti yọ lọ́wọ́ ọba rẹ̀ lónìí o wàlíyàtà kọ́rọ̀ba ilé yìí a sì máa gbìyànjú láti máa súnmọ́ lọ́wọ́ ọba liwa fiyahu lọ́hu ajirahu kọ́lọ́ ọba bá lè kún fún ní ẹ̀san iṣẹ́ olóore tó ń ṣe wàlíyòdìkíláhu jannatihi jannatahu na'im àti wípé kọ́lọ́ ọba kó bá lè fi wọ̀ sí inú àlùjọ náà limada antatumi tọ́ba bí ẹ̀rẹ́ mùsùlùmí kí ló dé tó fi ní ìgbàgbọ́ onígbàgbọ́ torí láti lè yọ́ lọ́ọ̀bá nú kọ́lọ́ọ̀bá sì lè bá àlá ẹ kúrò níbi ìyá náà ó sì fi ẹwọ̀ sí àlùjánnà wàlí ìmánu huwa lè kọ́rọ̀ ẹ̀rí ìmánu tá a sọ yìí òun náà ni ìmá fi nǹkan nílẹ̀ wà tẹ̀sídìp àti ìmá pe nǹkan ní òdodo wàhúwa àdìkọ́rọ́rù bíi àkàní ìmán òun náà ni ká fi rinlẹ̀ àwọn ẹ̀ka tí ìgbàgbọ́ ní bákan náà ká sì gba àwọn ẹ̀ka àgbàgbọ́ ìlódodo wàhí akẹ́sí rọ àwọn ẹ̀ka àgbàgbọ́ yìí wá ní orígun ìgbàgbọ́ yìí ohun tó pọ̀ ni wa usulu ha sita èyí tó wá jẹ́ ìpìlẹ̀ wọn wọ́n jẹ́ mẹ́fà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní alìyimanu bíbẹ̀ẹ́ wa sàbẹ̀ẹ́ na ṣùgbà anabi sallallahu alaihi wa sallam ó ní ṣe rí ìgbàgbọ́ tẹ́ rí ẹ̀ka tó pín sí ó lé ní sẹ́fúnsì pẹ̀lú nǹkan tó jẹ́ bíi òǹkà tá a lè fi méjì pín ìyẹn odd number ó lè jẹ́ ó bẹ̀rẹ̀ látòrí seventy three seventy five seventy seven seventy nine ó ní ẹ̀ka tí ìgbàgbọ́ nínú yẹn wa afdoluha ó ní ìtò wa lọ́lá jù ń bẹ̀ nínú ẹgbà wa mi ó ní wa àláha ó ní ìtò ga jù ń bẹ̀ kọ́ọ̀lù la ilaha òun náà ní gbólóhùn la ilaha illallah wa adinaha eléyìí tó wá kéré jù ń bẹ̀ ìmọ̀ sọ́tò àdá àìní tọ̀rí òun náà ni wípé kéèyàn rí ohun tí ò da lójú ọ̀nà tó lè ṣe àwọn èèyàn ṣùtá kéèyàn sì mú kúrò ńbẹ̀ eléyìí náà ara àgbàgbọ́ ni torí pé iṣẹ́ tá ṣe lára àgbàgbọ́ ló wà wà má ká lọ lọ́hùn lè yòdí ìmánakùn ọlọ́wọ́ bá ní òun kò ní rá láre ìgbàgbọ́ ọba ọ̀rọ̀ irun tẹ́ kí tẹ́ ń kọjú sí Jerusalem yẹn Baitul Maqdis ilé mímọ́ tó wà ńbẹ̀ tẹ́ ń kọjú sí ṣáájú kọ́nà ọba tó ní kí àwọn mùsùlùmí kí wọ́n máa kọjú sí Kaaba àyè ni wọ́n kọjú sí tí wọ́n ń kírun ní ìgbà tí ọlọ́ọ̀bá wa pa wọ́n láṣẹ pé kọ́ máa kọjú sí Kaaba àwọn mùsùlùmí wá ń bẹ̀rù pàápàá jùlọ lórí àwọn ọmọ ìyá wọn tí wọ́n ti jáde láyé pé àwọn ilé gbogbo bọ́n ti jáde láyé ìrun tó kí Jerusalem yìí ni wọ́n kọjú sí kí ni wọ́n fẹ́ rò lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́run wá ní wa ma kana Allahu li yudi'a imanakum àwọn tí wọ́n ti kú yìí àtẹ̀yìn tẹ̀ bẹ́ láyé ìmánì yìí tẹ̀ fi kírun fọlọ́wọ́n ọba àníra aláre iṣẹ́ tá à ń ṣe yìí lára gbàgbọ́ ni wàlhayá ṣu'batun iman ànábì sallallahu wasallam ó ní ìwà ìpín kan náà ní o látara àwọn ìpín àti ẹ̀ka tí ìmọ̀ni ní wanasu salasatu asnaf ẹ wàá rọ mẹdé nìyàn ìpín mẹ́ta ni wọn minihumul mu'minun asọdikun ó ń bẹnu àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n ti gba gbogbo tọ́lọ̀ ọba wí fún wọn ní òdodo wà mí ní humul kafirun ó ń bẹnu àwọn tó ṣe wípé àwọn pè ọ̀rọ̀ náà wọn bá nírọ́ wọ́n pe ọ̀rọ̀ náà ọba nírọ́ wà mí ni human daraja bẹ́yìnà sọ̀rọ̀ fẹ́yìn ni ó sì ń bẹ́nu wọn ẹ̀ tó pé bẹ́yìnà bẹ́yìnà àárín méjì làwọn wà wà humul munafiqun azọ̀hìrúnà bisidik walikadibuna fi kulubi bi kulubihi òun náà làwọn mùnàfìkì àwọn ètò ṣe wípé ní ojú tí ẹ bá ń rí wọn wọn a máa sọ pé onígbàgbọ́ òdodo ni wọn wáyídá alákùnlẹ́dí náà mọ́nà kọ́ọ̀lù amẹ́nà tí wọ́n bá gbàgbé atọ́ bá pàdé yín wọ́n sọ pé a ní ìgbàgbọ́ wáyídá kọ́láwìlà ṣìyà ìhìn kọ́ọ̀lù iná máàkù tí wọ́n bá tún pàdé àwọn kèfèrí wọ́n á tún sọ fáwọn òyìn náà pé à ń bẹ yín dìgbàdìgbàdì fi qulubihim maradun fazadahumullahu marada àwọn eléyìí àìsàn bẹ́ẹ̀nu ọkọ wọn ni ò jẹ́ kí wọ́n ní mọ́ọ̀nì ọlọ́ọ̀bá àdékí ọláwá ṣe àìsàn yẹn lálékún fún wọn tó rẹ̀ tí àìsàn bá ń ṣe tí ò bá mójútó kí ni kí lábàá ṣẹlẹ̀ sí jọmọ́ àìsàn yìí á máa lékún ni àìsàn kan tó ń dà wọ́n láàmú yìí tí wọ́n mójútó àìsàn yìí wá ń lékún wàlí ìmánu yazidu wa yankos ẹ̀rí ìgbàgbọ́ ìmá lékún sì máa ń dínkù wàhùwà kọ́ọ̀lù wa amal ìgbàgbọ́ tẹ́ rí ọ̀rọ̀ ní o iṣẹ́ ni kọ́ọ̀lù bilisan ọ̀rọ̀ tá a máa ń fi ẹnu sọ òun ní ìgbàgbọ́ la ilaha a máa sọ pẹ̀lẹ́nu wa wa amal a sì máa fi ṣiṣẹ́ nusọ́lì nuzaki dilalata ala ma fi kulubina a máa kírun a máa yọ zaka láti máa tọ́ka sí ohun tó wà nínú ọkọ wa. fasolatu wasofahala alaha iman fi qawlihi kama taqaddama ọlọ́wọ́ bá ti ròyìn sọ láti fún wa gẹ́gẹ́ bíi pé ìgbàgbọ́ ni sọ láti náà alimusọli yuminu bila ẹni tó ń kírun ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́ bá alikiola ló fi ń kírun jọ̀mọ́. waman haqqaqa imanahu wa amila bima yaqtadihi wajada samarata ẹnikẹ́ni tí ó bá ní ìgbàgbọ́ tó fi ìgbàgbọ́ ẹ̀rí lẹ̀ ó sì ń ṣiṣẹ́ lórí gbogbo tí ìgbàgbọ́ pèpè sí irú ẹni bẹ́ẹ̀ wájàdá samaratahu á rí èso ìgbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ á rí èso ìgbàgbọ́ ọlọ́run bá sọ fún wa wípé innamal mu'minun ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo alladhina idha dhukira Allahu wajilat qulubuhum òun làwọn ẹni tó ṣe wípé idha dhukira Allah tí wọ́n bá ti ń dárúkọ náà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ náà bá fún wọn wajilat qulubuhum ẹ̀mí wọn sì máa gbọ̀n wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana tí wọ́n bá sì ti ń ka ọ̀rọ̀ náà bá sí wọn létí ìmánì wọn ìgbàgbọ́ wọn á máa lékún wa ala rabbihim yatawakkalun irú àwọn ẹni báyìí sì ní ọlọ́wọ́n bá wọn ni wọ́n wọ́n máa ń gbára lé. zadatuhum imana tí wọ́n bá ti ń gbọ́rọ̀ náà ìgbàgbọ́ wọn máa lékún tí wọ́n bá ti wá ní ìgbàgbọ́ inú èso ìgbàgbọ́ àti àwákùn ala Allah òun náà ní ìmọ̀ agbára lọ́lọ́wọ́n ọba ẹni tó bá nígbàgbọ́ agbára lọ́lọ́wọ́n ọba ọlọ́run bá tún sọ wípé wúwa lẹ́bí anzala sakinata fi qulubil mu'minin liyazdadu ìmánà ma'a ìmánihim ó ní òun ọlọ́run ọba lòun jù kalẹ̀ sí inú ọkọ̀ àwọn mùmìnì ìfàyàbalẹ̀ liyazdadu ìmánà ma'a ìmánihim kí ìgbàgbọ́ wọn bá lè lékún walladhina ihtadaw zadahum huda wa atahum taqwahum ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni tó ṣe wípé wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà ọba huda látara pé wọ́n ń ṣètò ọlọ́run ọba ọlọ́run á sì máa lé wọn kún ní dáadáa wa atahum taqwahum ọlọ́run á sì máa fún wọn ní ọba àlèkè sálàtàtún ànábì sallallahu alaihi wasallam òun náà sọ fún wa ká lè mọ̀ pé èso ń bẹ fún ìgbàgbọ́ ó ní sálàtàtún man kunna fihi wajada aláwàtàlì iman ó ní ẹ̀rí àwọn nǹkan mẹ́ta kan wà ẹnikẹ́ni tí a bá rí nínú ọkàn ẹ̀ irú ẹni bí a máa rí ọ̀tá pè ní adùn ìgbàgbọ́ man kana Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma òun náà lẹ́nìkan tó ṣe wípé ọlọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ òun ni ìfẹ́ wọn ga ní ọkàn rẹ̀ ju ìfẹ́ gbogbo nǹkan lọ. wa man kana la yuhibbuhu illa lillah bákan náà ẹni tó bá ti wípé tó bá nífẹ̀ẹ́ èèyàn kò kí ń nífẹ̀ẹ́ àyàfi nítorí tọ́lọ́wọ́n ọba irú ẹni bẹ́ẹ̀ àrí adù ìgbàgbọ́ wa ayakuraha ayukudafa fi nar ayakuraha ayacuda kama ayakuraha ayucada fi a sì tún kórira ìpadà síbi ìwà àbàjẹ́ tó ti wù tẹ́lẹ̀ nínú kúfúrù ìmàṣẹbọ sọ́nà ọba á kórìíra àti ìmàṣẹ báyìí gẹ́gẹ́ bó ṣe kórìíra pé kọjú òun sínú náà. wallahu nas'al an yu'tiyana al-iman àwọn abẹ náà kó fún wa ní ìmánì o wa alla yuharrimana samaratahu kọlọ ọba kó má wá ṣe èso ìmánì kó má ṣe ní èèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa wa ilaykum ya ibadallah hadhihi samarat eléyìí náà ní àwọn èso tó ń bẹ fún ìgbàgbọ́ al àkọ́kọ́ gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìgbàgbọ́ ní Ọlọ́hun Ọba èso tí ẹni náà rí irshadullahu lahu Ọlọ́hun Ọba àlékè ọlá a máa tọ́rú ẹni bẹ́ẹ̀ sọ́nà man amana billah Allah ila ma fihi khayrihi ila ma fihi khayruhu fi duniyahu wa akhirata ẹnikẹ́ni tó bá ti ní ìgbàgbọ́ sọ́nà wọn ba ọ̀nà wọn bá máa tọ́ sọ́nà ohun tá a ṣe láǹfààní ilé ayé àti ní ọ̀run. wa idha salaka ibadi anni fa inni qarib bá sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrè òjíṣẹ́ ní ìgbà tí àwọn ẹrú mi bá béèrè nípa bá sọ fún wọn wípé òjìbù dáwàtà dáì dáadáa gbogbo ìgbà tí olùpèpè bá ti pè ní mo máa ń gbọ́ ìpèpè wọn fàlìyẹsẹ̀ ìbúlì ohun tí mo fẹ́ lọ́wọ́ wọn ni pé ohun tèmi náà ní kán ṣe káwọn náà ṣe wálé yuminu bi kọ́ sì ní ìgbàgbọ́ sí ni la'allahum yarshudun látara bẹ́ẹ̀ wọ́n á di ẹni ìmọ̀nà ẹnikẹ́ni tó bá ti ní ìgbàgbọ́ ọlọ́wọ́n bá lékè ọlá á máa ṣe ìmọ̀nà irú ẹni bẹ́ẹ̀ wasani hirzun mina shaitan ẹlẹ́ẹ̀kejì nínú èso tá a máa rí tí a bá ní ìgbàgbọ́ òun náà ni pé ọlọ́wọ́n bá lékè ọlá máa dáàbòbò wá kúrò níbi ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́wọ́n bá ní fàyíl idha qara'ta al-Qur'an fasta'iz billahi minash shaitanir rajim ọlọ́run ní ìrì ànábì Muhammad àti ìrẹ́ mùsùlùmí gbogbo ìgbà tó bá ti ń ka al-Qur'an máa wá ìṣẹ́ ọlọ́run ọba kúrò ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé innahu laysa lahu sultanun ala alladhina amanu wa ala rabbihim àti àwọn tí wọ́n bá ń gbára lọ́lọ́run ẹnikẹ́ni tó bá ti ní ìgbàgbọ́ ní ọlọ́run ẹnikẹ́ni tó bá ti máa ń gbára lọ́lọ́run èṣù òní ní ìkápálẹ̀ lórí innama sultanu ala alladhina yatawallawnahu walladhina tọ́ ní síbi àwọn gùn àwọn lè bẹ́sù jẹun tí wọ́n wá dòwò pọ̀ pẹ̀lú èṣù ọlọ́wọ́n bá nírú àwọn ẹni bẹ́ẹ̀ lágbára èṣù máa ń ká irú wọn èṣù á máa darí wọn bó bá ṣe fẹ́ ni wíláyàtúlọ́hì lélẹ́mọ́mìn ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ tó yẹ kóró sí ọlọ́wọ́n ọba àlékè ọlá huwa waliyun min awliya ilahi subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ọ̀rẹ́ ló jẹ́ fọ́lọ́wọ́n ọba o nínú àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá mọ̀nàmọ́nàbílà ya ibadallah ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́n ọba ẹnikẹ́ni tó bá ti ní ìgbàgbọ́ sọ́lọ́wọ́n ọba àlékè ọlá yatawalla Allahu amúrahu duniyawiya wa ukhrawiya ẹ ríru ẹni bẹ́ẹ̀ àlámọ̀rí rẹ gbogbo ọrọ rẹ ní ilé ayé ọlọ́ọ̀bá bá mójútó ọ̀rọ̀ rẹ̀ lọ́run ọlọ́ọ̀bá mójútó kọla ọlọ́wọ́ bá sọ wípé ala inna awliya allah la khawfun alayhim wala hum yahzanun ọlọ́run ní ẹ̀sẹ̀ sí ẹgbọ́ ẹ rí àwọn àyù ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba ìbẹ̀rù òní sí fún wọn ìbànújẹ́ òsì ní sí fún wọn tí wọ́n bá fẹ́ kú òlé ayé wọn ò ní máa bẹ̀rù lórí wọn ò sì ní máa banújẹ́ lórí àwọn nǹkan tí wọ́n fẹ́ fi sílẹ̀ ayé torí pé ọlọ́run ọba máa bá wọn mójútó alẹ́dínà amánu wakánu yasakun ọlọ́run níta ẹ bá fẹ́ mọ definition àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́n bá alẹ́dínà amánu àwọn ni àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wakánu yasakun tí wọ́n sì máa ń payọ̀ ọlọ́wọ́n bá kó mi tẹ̀kí yìí wálé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ onígbàgbọ́ òdodo gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ tí ó ń páyọ̀ ọlọ́wọ́n ọba ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba ni wahum yatafawatuna fil wilaya ṣùgbọ́n ẹ̀rọ àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba àlékiọlá wọ́n máa ń peléke síra wọn ni ipò kan náà kọ́ ni gbogbo wọn wà wọ́n máa ń jura wọn lọ níbi ìdí ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba àlékiọlá bó ti jẹ́ pé nílé ayé oríṣiríṣi ọ̀rẹ́ làwa náà ní ọ̀rẹ́ kòríkòsùn ó wà nílé ayé ọ̀rẹ́ wípé kápọ̀ pàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun náà ń b bẹ ilé ayé bẹ́ẹ̀ náà níwájú ọlọ́run ọba bí ìgbàgbọ́ ti wá ga sí bí ìpayọ ọlọ́run ọba ti ga sí bẹ́ẹ̀ náà lèèyàn á ṣe máa jẹ́ ọ̀rẹ́ ọlọ́run láti máa súnmọ́ ọlọ́run wà mí ní ha ma'iyatullah nínú ẹ̀ ní wípé ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ wúwà máa من كان lillahi من كان الله معه فمن yakun diddahu ẹnikẹ́ni tọ́nà bàbá bá ń bẹ pẹ̀lú ẹ̀ talẹ́ni náà tó fẹ́ lòun sí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ idha kana Allahu ma'aka fósta tọ́nà bàbá ti ń bẹ pẹ̀lú ẹ̀ o ti ṣoríire fi dárọ̀ yìí nílé ayé àti lọ́run kọ́nà má ṣe máa bẹ pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa qala Allahu ta'ala ọlọ́run sọ wípé idh yuhi rabbuka idh ní ìgbà tí ọlọ́run lékè ọlá tí ó ń sọ àsọ̀ká kalẹ̀ ó ń sọ ọ̀rọ̀ kalẹ̀ ilal màláìka fún àwọn màláìka rẹ̀ anni ma'akum ọlọ́ọ̀bá ní bá mi sọ fún wọn pé èmi ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú yín fasabitu lẹ́dínà àmọ́nù ẹ sì bá ń fi ẹsẹ̀ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo ẹ bá ń fi ẹsẹ̀ wọn rinlẹ̀ ọ̀nà ọba bẹ pẹ̀lú wa tí a bá ti ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́ àdìkí ọlá man kana mu'minan ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ onígbàgbọ́ òdodo yanalu da'watal malaika lahu wàsífàrọ̀hùn láhùn irú ẹni bẹ́ẹ̀ a ní àǹfààní sí àdúrà àwọn màláìkà àti ìtọrọ àforíjì àwọn màláìkà àwọn màláìkà ọlọ́wọ́ba wọn a máa ṣàdúrà fúru ẹni bẹ́ẹ̀ àwọn màláìkà ọlọ́wọ́ba wọn a máa tọrọ àforíjì fúru ẹni bẹ́ẹ̀ qala Allahu ta'ala ọlọ́wọ́ba àlekèọ́lá torí wípé ẹ̀rọ àwọn màláìkà yìí nínú tó yẹ ká fi máa lé kọ́ ṣàdúrà fún wa lahum jami'u asbabi istijabati du'a gbogbo tí máa ń jẹ́ ká dúà gbà làwọn màláìkà ní lọ́dọ̀ wọ́n mú kọ́rọ́bùn àwọn náà súnmọ́ lọ́wọ́ bá jù akọrọbùn kọ́nìkì ìlànà àwọn ẹ̀dá tó súnmọ́ lọ́wọ́ bá jù wàhùn màṣùmúnà mí náà dùnú alikaba irwa sọ̀rọ̀ ir àwọn màláìka sì ní ẹ̀ńtà dáàbòbò ni kúrò níbi ẹ̀ṣẹ̀ tó tóbi àti ẹ̀ṣẹ̀ tí ó kéré láyà àsúná lọ́ha wàyà fàánù ọlọ́ọ̀bá náà màláìka fẹ́ rí wọn kì í ṣe ọlọ́wọ́n láyà súnà náà wọn kì í yapọ̀ náà ọba wọ́n yapọ̀ na náà máa gbogbo tọ́nà ọba ti pa àwọn màláìka láṣẹ náà máa ń ṣe èyí tó bá sì ti ń ṣe eléyìí ọlọ́ọ̀ba máa gbàdúrà ẹ̀ ọlọ́ọ̀ba tí wọ́n gbé ṣe dání wa àti àwọn tó ń bẹ pẹ̀lú wọn wọ́n máa ń ṣe àfọ̀mọ́ fún wọ́n máa ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́ bá àlejò ọlá bihamdi rọ́bìhìm wayu'minuna bihi wọ́n sì máa ń ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba àlekèọ́lá wayastaghfiruna lilladhina amanu wọ́n sì máa ń tọrọ àforíjì fún àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́. Rabbana wasi'ta kulla shay'in rahmatan wa 'ilma wọ́n wá máa sọ pé ìwọ ọlọ́wọ́n ọba àlekèọ́lá wasi'ta kulla shay'in rahmatan wa 'ilma ìwọ ọlọ́wọ́ bá àlékí ọlá ìmọ̀ rẹ ó rọ kiri ká gbogbo nǹkan ìwọ ọlọ́wọ́ bá àánú rẹ ó rọ kiri ká gbogbo nǹkan fàkfírìlì lẹ́dínà táàbù ìwọ ọlọ́wọ́ bá gbogbo àwọn tí wọ́n bá ti ń túbá tí wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá wa ṣàforíjì fún wọn wàtàbà ìṣẹ̀rílà tí wọ́n sì ń tẹ̀lé ojú ọ̀nà wọlọ́wọ́ bá wàkíhìm àdáàbà lìjẹ̀hìm bá wa là wọ́n bá wa là kúrò níbi ìyá náà rọ́bànà ọlọ́wọ́ ọba wàdìkìlìhùm jannati adìní nílẹ́tì wàásàhùm àlùjọ́nà onídẹ̀ra tó ti ṣe ládéhùn fún wọn ìwọ náà bàbá wa fi wọ́n wọ̀ síbẹ̀ wọ́n máa ń sọ làhàmìnà àbá ihim àti kó má wàá já wọn nìkan àti gbogbo ẹni tó bá ṣe dáadáa nínú àwọn bàbá wọn wà á zu wá dihim àti gbogbo ẹni tó bá ṣe dáadáa nínú àwọn ìyàwó wọn àbí nínú àwọn ọkọ wọn wà á zo rìyà dihim àti gbogbo ẹni tó bá ṣe dáadáa nínú àwọn àrọ́mọdọ́mọ wọn innaka anta al-azizu al-hakim ìwọ náà ọba abiyì ni ẹ ọba alágbára ni ẹ ọba ọ̀jọ̀gbọ́n sì ni ẹ wa qihimu sayyi'at ìwọ náà bá wá bá wa là wọn kúrò ní gbogbo tó ń jẹ ewu gbogbo tó ń jí aburú báwa là wọn kúrò mẹ́ẹ̀. wàá máa ń tẹ́kì sẹ́yìí à sẹ́yìí à ẹnikẹ́ni tí wọn náà bá bá là kúrò ń bí ewu fakọ̀dẹ̀rọ̀ yàwó ìdè lọ́jọ́ pé di àlùkìyàmà ẹnikẹ́ni tó bá là kúrò ń bí ewu ọjọ́ àlùkìyàmà fakọ̀dẹ̀rọ̀ ṣìǹta ó ti ṣàánú ru ẹni bẹ́ẹ̀ wàdà àlìkà hu alifáwùsù làwìn oríire àlùkìyàmà yìí òun ni tó ń jẹ kọ́nà máa ṣẹ̀dí aṣọ òyìnbó náà kí ló fún yàn ìmánuhù òun náà ní ìgbàgbọ́ tí èèyàn ní o bákan náà nínú àwọn àǹfààní àti èso tá a máa rí tí a bá ní ìgbàgbọ́ bó ti yẹ ká ní ìgbàgbọ́ asabatu filifita ní ìgbà tí àdánwò bá dé tí fìtínà bá dé ọmọ wọn bá lè kí ọlá a máa mú ẹsẹ̀ wa dúró fitinatu fìdúnìyà fitinatu lùmáàlì tí àdánwò tó bá dé látara owó ẹni tó bá ní ìgbàgbọ́ tí owó tí ó bá fẹ́ jẹ́ ohun tí èṣù fẹ́ lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti fi mìíyàn títì ìgbàgbọ́ ọlọ́run á sì máa fi mú ìyàn dúró tó bá jẹ́ látara obìnrin ni wa rajulun da'atu mura'atun dhatu mansib wa jamal gẹ́gẹ́ bí ẹni tí obìnrin tó lẹ́wà tó ní owó tó wá pé pé kó bóun ṣe àṣemáṣe kó bóun ṣe ṣìnà kọ́nà má jẹ́ àṣìnà tó wá sọ pé ní akọ́kùnlọ́ tó wá sọ fún pé ah, èmi ń payọ̀ náà wọn bá máa sábàbù takuwa hùjàmá kí ni tó jẹ́ sábà bíi ìpayọ̀ náà wọn bá rẹ̀ ìlà ìmánuhu bi tí ò bá ń ṣe ìgbàgbọ́ tó ní sí ọlọ́run ọba rẹ̀ anáhu yàrá òun pé ọlọ́run ọba ń rí òun wàyà sima'u kalama pé ó sì ń gbọ́ ọ̀rọ̀ òun wàyà alamasirọ̀ kó sì mọ kọ̀kọ̀ òun. ìgbàgbọ́ yìí ni sábàbí wà fitinatu fil qabr tí àdánwò nu sáré bá dé ìmọ̀ọ́nì tí ẹ̀dá ní òun náà la máa jẹ́ sábàbí tọ́nà ọba máa fi là wàlìfìtìnà tu ìyá ọmọdé kìyàmà ìgbàgbọ́ tá a bá ní tó bá tún di ọjọ́ pé ní àlìkìyàmà látara àgbàgbọ́ ìní ọlọ́ọ̀ba máa fi là wá o kọ́nà ọba kó má ṣe ńlá ilé kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀ba ó ní bilikọ́ọ̀lì sábẹ̀ fil hayati dunya wa fil akhirah ọlọ́run ní ọlọ́run ọba allah subhanahu wa ta'ala a máa fi ẹsẹ̀ àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ a máa fi rinlẹ̀ pẹ̀lú kálímọ̀ pẹ̀lú gbólóhùn òdodo ìyẹn ni la ilaha illallah fi hayati dunya wa fil akhirah ní ilé ayé àti ní ọ̀run wàmínìhà anàlọ́hà ẹ̀rù fáìhùn dárọ̀jà nínú àǹfààní àti èso tá a máa rí látara ìgbàgbọ́ òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ náà bá gbọ́ ọlọ́run bá máa gbé wọn ga ní ipò ọlọ́run ni yarfa'u Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú yín àti àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ ọlọ́run bá máa gbé wọn ga wa ní ipò wà ọlọ́wọ́ máa gbèjà wọn ọlọ́wọ́ ní inna Allaha yudafi'u 'anil ladhina amanu inna Allaha la yuhibbu kulla khawwanin kafur ọlọ́wọ́ ní dájúdájú ọlọ́wọ́ wọn bá máa ń gbèjà gbogbo àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ sí ìjà tó fẹ́ jà fi fọ́nà ọba jà ọba tí máa ń gbèjà ìjà yìí látẹ̀gùrìm ọlọ́ni látẹ̀gùrìmúnà wà látùgùlàmúnà ẹ má ṣe àbòsí esi ma má si kó ṣe àbòsí sí yín láàbọ̀rọ̀rọ̀ wà ma fara ní àwọn èèyàn má sì jẹ́ fara ní ẹ táwọn èèyàn bá fi ara ní ẹ tí wọ́n ṣe àbòsí sí ẹ tó sì ní agbára láti ọba mọ bó ṣe máa dáàbò wẹ̀ muhammadu wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìtẹ́kù ó ní ẹ má bẹ̀rù àdúrà ìpín ẹ̀ ń فإنها na بينها وبين الله حجاب ó nítorí pé èpè tí ẹ ta ṣàbòsí sí bá ṣẹ́ kò sí gàgá láàrin òun àtọ́lọ́wọ́ bá bó bá ṣe ń wí báyìí ṣàjà tó bá ti ṣe ń wí lọ́lọ́wọ́ bá ń gbà gbogbo wọn tó bá nígbàgbọ́ ní ọlá a máa o. wáyé wáyé lọ́hùn àlà ọba ọlá nínú èso a sì tún máa ó ti ẹ̀ láǹfààní láti kojú ọ̀tá agbára ìwà ka ọlọ́run bá tún máa kún ẹ lọ́wọ́ ọlọ́run bá ní fa amanu ala aduwwihim fa asbahu zahirin ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo àyíyáde náà ho àwọn náà bá kún wọn lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn fa asbahu zahirin látara bẹ́ẹ̀ wọ́n di ẹni yege wọ́n yege lórí àwọn ọ̀tá kam fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi idhnillah mélòó mélòó àwọn ọjọ́ kéékèèké àwọn ọjọ́ tó ṣe pé tẹ bá ka òǹkà òǹkà bí ń bí báyìí ni ọlọ́run bá sì máa gbé wọn ga á sì máa gbé wọn borí àwọn òǹkà tí wọ́n pọ̀ bi idhnillah wallahu ma'as sabirin ọlọ́run ló máa ń bẹ pẹ̀lú àwọn oníṣòro àwọn tí wọ́n bá ń ṣe tán náà ọba ọlọ́ọ̀ba máa kún wọn lọ́wọ́ wá mi ni ha nasru min Allah nasrun min Allah wa fathun qarib àròsí látọ̀dọ̀ ọlọ́run ọba àti kọ́nà ọba máa fún wọn wa kana haqqan alayna nasrul mu'minin ọlọ́run ní ọ̀rọ̀ ní fún àwọn ọlọ́run ọba ọrọ ọyàn nílé wa lórí nasrul mu'minin kárùn àwọn onígbàgbọ́ wọ́n mọ̀ àwọn lẹ́yìn tí wọ́n á ríràn lọ́wọ́ wọ́n máa ní sàmùsàkà bíi hábìlélà fáhùwà mansur ẹnikẹ́ni tó bá ti gbá okùn tọ́ náà bá mú irú ẹni bí àárí àròjì ọlọ́wọ́ bá wáyé nǹkan náà wàhídáwù kódà kò ṣe bóun nìkan nínú àǹfààní jọmọ́ eléyìí tí a máa rí al-izzatu wal òun náà ní iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé fi dúnìá wal ní ilé ayé àti lọ́run ọlọ́ni walillahi al ọlọ́run ní ẹ̀rí yìí ẹ̀yẹ àti àpọ́nlé ọlọ́run ọba lónìí wálé rasul àti ànábì ọlọ́run ọba wálé limomini ó á sì tún máa bẹ fún àwọn onígbàgbọ́ òdodo wàlàkínà limunafikina la yaqawun ṣùgbọ́n ọlọ́run ọba sọ wípé ẹ̀rá àwọn mùnàfíkì wọ́n jẹ́ tí ò gbọ́ kan yé torí pé mùnàfíkì á máa wò pé ẹ̀yin ọ̀lẹ yantum du'afa kéfàtà náà lu àlàyé ìzà bóòlẹ̀ ṣe fẹ́ ẹ̀yin tó ṣe pọ̀ lẹ́nu yìí walillahi al-izza wali rasulihi wal mu'minin ṣùgbọ́n ìyà àtẹ̀yẹ ọlọ́ọ̀ba ló ní òjíṣẹ́ ọlọ́ọ̀ba ló ní àti àwọn onígbàgbọ́ òdodo qala Umar Umar sọ wípé nahnu qawmun mudhillun ó ní ẹ̀rá wa yìí ajé èèyàn kan tó yẹ pẹrẹ tẹ́lẹ̀ o a'azzana Allahu islam ọlọ́ọ̀ba sì gbé nínú oore tá a máa bẹ fún gbogbo ẹ tó bá ní ìgbàgbọ́ òun náà ni wípé ọlọ́run bá lékè ọlá á ṣe àlùbáríkà fún àwọn ẹni bẹ́ẹ̀ o á sì jẹ́ sábàbí árísìkì tó pọ̀ fún wọn o ọlọ́run ní wàhálà anna ahlal qura ọlọ́run ní tó bá ti pa àwọn aráàlú kan gẹ́gẹ́ bí àwọn aráàlú nàìjíríà ámọ̀nù tí wọ́n bá ní ìgbàgbọ́ ni wàtákọ̀ tí wọ́n tún wá fi ìpayọ̀ ọlọ́run àbá ṣí ilẹ̀kùn àlùbáríkà kalẹ̀ fún wọn láti sọmọ àbá ṣí ilẹ̀kùn àlùbáríkà fún wọn láti inú ilẹ̀ gbogbo tá a máa jáde nínú ilẹ̀ wọn àlùbáríkà gbogbo tá a sì máa sọ kalẹ̀ lé wọn lórí láti sọmọ a máa di àlùbáríkà kọ́nà má ṣe ṣe àlùbáríkà fún ẹnì kọ̀ọ̀kan wa wà mí ní ha alámùnù nínú àǹfààní àti èso tá a máa rí ká látara pa ní ìgbàgbọ́ òun náà ní ìfàyàbalẹ̀ ọlọ́ọ̀bá ní fa ayé olùfarí kọ́ìnì àhákòbìlà àmùnù in kuntum ta'lamun ọlọ́run ní tẹ́ bá jó ní mímọ̀ ṣé àwọn tó gbọ́ náà bá gbọ́ àti àwọn tí wọ́n gbọ́ náà bá gbọ́ àwọn wo ló lẹ́tọ̀ọ́ sí fàyàbalẹ̀ nù wọn ọlọ́run bá ń béèrè ọlọ́run wá dáhùn pé alladhina amanu ẹ rí àwọn tó lẹ́tọ̀ọ́ sí àwọn onígbàgbọ́ òdodo yìí ni wàlám yẹlbisu imanahum bidhulum tó sì jẹ́ wípé wọ́n lú ìgbàgbọ́ wọn pẹ̀lú ẹbọ ìgbàgbọ́ tó níyẹn wọ́n jẹ́ kó mọ́kànga wúláyíká láhùn láàmù ọ̀nà onírú àwọn ẹni báyìí àwọn ni wọ́n lẹ̀tọ́ fífà yabalẹ̀ wàhùn mùsùlùmù àwọn náà sì lẹ́ńtà jẹ́ ní ìmọ̀nà alibiṣẹ́ àròtù fi dúnìyà wà láàkìrọ̀ nínú àǹfààní téèyàn bá ní ìgbàgbọ́ òun náà ní wípé gbogbo ìgbà ọlọ́run ma máa fún wọn ní ìròdùnú ní ilé ayé tó bá tún dénú sáré wọ́n á fún wọn ní ìròdùnú tó bá dìgbà tó fẹ́ kú wọ́n ma fún wọn ní ìròdùnú tó bá tún di ọjọ́ pé ní àlìkíyàmọ̀ wọ́n tún ma fún wọn ní ìròdùnú ọlọ́run àlìkíọ́lá ó ní wàkánú ọlọ́run ní ẹ̀rá wọn tó gbàgbọ́ tí wọ́n látẹ̀bìdì ìlànà kalimati la ọlọ́run ní ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ náà bá lélẹ̀ tí ò sì ní yé padà kọ́nà ọba ṣẹ̀ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan kan wa tí wọ́n bá fẹ́ jáde láyé àwọn màláìka dé iná lẹ́dínà kọ́lù rabbuna tó dá wa òun ló pèsè fún wa òun sì lolùdarí túmọ̀ sàkọ́ọ̀mù wọ́n máa ń wí bẹ́ẹ̀ lẹ́nu wọ́n sì dúró tí wọ́n ṣe bẹ́ẹ̀ tatanazzalu alaihimul malaika ọ̀nà onírú àwọn ẹni báyìí tó bá di àsìkò tó fẹ́ jáde láyé àwọn màláìka aláàánú wa máa sọ̀ kalẹ̀ lé wọn lórí alla takhafu wala tahzanu máa sọ fún wọn pé ẹ̀gbọ́dọ̀ alla ibi tẹ́ lọ ẹ̀gbọ́dọ̀ páyà kò sí ewu mbẹ̀ wà nílé àjọ kàkùrán ni àwọn màláìkà ni ẹ àjọ pàdé lásìkò oorun wọ́n fi là àkìrọ̀ tó bá wá di lóru náà ẹ má páyà ẹ má páyà á má bẹ pẹ̀lú yín ni tọ́nà ọba kó bá ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa mahabbatul mu'minin nínú tọ́nà ọba máa ṣe fẹ́ tó bá ní ìgbàgbọ́ òun ni pé gbogbo mu'minu sadiqun yuhibbuhu lillah gbogbo ẹ tó bá ti tó nígbàgbọ́ òdodo a máa nífẹ̀ẹ́ sí mu'minin ni tó bá rí mu'min tó bá ti ń kórìí rẹ̀ òun ṣe mu'min àdámọ̀ ìmọ̀nì ni wípé ìmọ̀ni a máa fa ìmọ̀ni ni

ọlọ́run bá nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá ìwọ náà bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ fàhábàhù jìbìrìl wà náà da ahla sàmà jìbìrìl abá òun náà bá lọ sí abá pé ogun ọmọ ní sọ́ńbẹ́ sọ́mọ́ inna ní bá lágbájá náà ibù náà alùsàmà gbogbo ara sánmà nífẹ̀ẹ́ wà wúdẹ àmọ̀hábàtò òfin kùlù bẹ̀rẹ̀ ìbàd látara bẹ́ẹ̀ wọ́n wá gbé ìfẹ́ rú ẹni bẹ́ẹ̀ sí ọkàn gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́ ọba dá ọlọ́ni iná lẹ́dí iná amánú wà á nílò sọ́ọ̀lì hà ọlọ́ni dájúdájú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀ sẹ́yájú anilahumur rahman wúdà ọlọ́ọ̀bá máa gbé ìfẹ́ wọn wúdà affection ìfẹ́ tó ṣe wípé ó le kókó ọlọ́run bá máa fi sí inú ọkàn àwọn onígbàgbọ́ òdodo kọ́nà má ṣe ṣe fún wa nínú ẹ̀ òun náà ni mafiratu zono ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ ọlọ́run bá máa ṣe àforíjì fún ọ gbogbo ẹni tó bá ti ní ìgbàgbọ́ ọlọ́run bá máa ṣe àforíjì fún ọlọ́run bá àdìkí ọlá ó ní illa alladhina amanu illa alladhina tabu illa man taba ọlọ́run ní ó ti dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ pé wọn kì í ṣẹbọ pẹ̀lú ọlọ́ọba wọn kì í pààyàn wọn sì kì í ṣe ṣìnà ẹni tó bá wá ṣe irú ilé ajẹ́ ìyàwájú ọlọ́ọba ọlọ́run ní àyàfà wọn tán bá túbá illa man taba wa amana àwọn tí wọ́n bá túbá tí wọ́n sì ní ìgbàgbọ́ téèyàn bá ṣe táwùbà tí ò bá ní mọ́nì ọlọ́ọ̀bù nígbà táwùbà yẹn wà á nílà amala sọ̀líhà tí wọ́n tún wá ń ṣiṣẹ́ olóore fáwùlà ìka yubadilu Allahu sayyi'atihim hasanat irú àwọn ẹni báyìí gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ tí wọ́n wá tún bá nú ẹ̀tọ́ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀yẹ ọlọ́ọ̀bá máa sọ di ṣe olóore mọ́ wọn lọ́wọ́ kọ́nà máa ṣẹ̀ṣì bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́bólè làmàlè sọ́ọ̀lìhà ẹnikẹ́ni ẹnì wà nínú ha nailu rahmatillah nínú ẹ̀ náà ni wípé ọlọ́ọ̀ba àlekè ọlá ní wa kana bil mu'minina rahima ọlọ́ọ̀ba ní ẹ̀rá wọn nígbàgbọ́ òdodo ọlọ́ọ̀ba máa ń jẹ ti máa kẹ́ kọ́lọ́ máa ṣe kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa wal nínú èso tá a máa rí látara gbàgbọ́ wa òun náà ní ìgbésí Oni ní mọ̀nà amila sọ̀ọ́díhà ó ní ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ olóore min zakari na àwòǹsà ọkùnrin ni àbóbìnrin wa huwa mu'minun ó tún wá lọ jẹ́ onígbàgbọ́ òdodo fálànà ìyànáwó hayata tayyiba ọlọ́run ní ìgbésí ayé tó dáa ìgbésí ayé tó dùn làá jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ máa gbé àti sọ wọ́n lẹ́sàn iṣẹ́ tí wọ́n ṣe bákan náà nínú àǹfààní tí a máa rí ní ọjọ́ gbèǹde àlìkìyàmà ànóoru tam òun náà ni ìmọ́lẹ̀ tó pé pérépéré ọlọ́ọ̀bà àlìkìọ́lá ó ní yawma la yukhzi Allahu an-nabiyya wal-ladhina amanu ma'a ọlọ́run ní ẹ̀rọ ọjọ́ pé ní àdìkíyàmọ̀ ọjọ́ kan ní o tí ọlọ́run bò ní dójú ti ànábì Muhammad sallallahu alaihi wasallam kò wá sóun nìkan walladhina amanu ma'a àti àwọn onígbàgbọ́ òdodo tó ń gbàgbọ́ pẹ̀lú ẹ̀ nuruhum yas'a bayna aydihim wa bi aymanihim ọlọ́ọ̀ni tó bá dọjọ́ gbẹ̀bí àlìkíyàmọ̀ ìmọ́lẹ̀ àwa máa tàn á máa rìn lẹ́gbẹ̀ẹ́ wọn wa bi aymanihim ẹ̀gbẹ́ wọn wájú wọn àtìlẹ́yìn wọn yas'a bayna aydihim wá bí aymanihim yaquluna rabbana wá tún wá máa wí fọ́nà ọba pé rabbana ìwọ náà bá wa atmim lana nurana ìwọ náà bá bá wa pé ìmọ́lẹ̀ wa kọ́nà má ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àǹfààní tí a tún máa rí jọmọ́ wàhádà huwa alfawzul azim eléyìí náà wá ní tó ga jọ nínú àǹfààní kéèyàn ní ìgbàgbọ́ wáhúwa dùkúlù lìjánà òun náà ni kéèyàn wà lìjánà dáàrú dùkúlù ilé ológo tó ṣe pé téèyàn bá wọbẹ̀ yá máa bẹ́ẹ̀ lọ gbére ni jàǹnà jannatu na'im ilé ìgbádùn ilé ìdẹ̀kùn darussalam ilé àlàáfíà jannatu firdaus alfirdaus tí ànábì sallallahu alaihi wasallam tó ní fas'alullaha alfirdaus ẹ máa bẹ náà bá fún firdaus látara ìgbàgbọ́jọ mọ́ a ní àǹfààní láti wà àlùjánnà ọlọ́run ní innal ladina amanu wa amilu salihat ọlọ́run bá ní dájúdájú àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba tó sì ń ṣiṣẹ́ olóore kanat lahum jannatul firdausi nuzula ọlọ́ọ̀la máa bẹ fún wọn jannatul firdausi àlùjọ́nà firdausi nuzula á máa jẹ́ nǹkan àlejò khalidina fi ọlọ́run ni wọ́n máa bẹ́ẹ̀ lọ gbére láyé ẹ̀dẹ̀gbọ́n náà àìníhà ìwàlà tọ́ba wa bẹ́ẹ̀ lọ àlùjọ́nà kò ní sú wọn wọn ò ní dààmú lọ àlùjọ́nà kọ́nà máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon is uh, fruits of faith. What are the benefits a believer will derive from his faith? We have mentioned the importance of faith. And we mentioned the pillars of faith as mentioned by the Prophet sallallahu alaihi wasallam. He said that the pillars or the basic of faith are more than the six that are generally known. He mentioned in an hadith that it is more than 70. He said it is about seventy-three or seventy-five, seventy-seven or seventy-nine. And he said the peak of the aspect of faith is to say la ilaha illallah and the least the smallest part of it is to remove harmful objects from the people from people's way and he said that modesty is part of iman Anyone that has faith in Allah subhanahu wa ta'ala, has faith in the messengers of Allah, has faith in the angels of Allah, likewise in the books of Allah and the day of judgment and in qadar, in destiny, there are fruits, there are benefits that such person is going to derive. We have mentioned here about 21 among these fruits. So the summary of it is that the first one is that every believer, every believer we have guidance of Allah. When you believe in Allah, Allah is going to guide you throughout your life. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي When my servant asks you, Muhammad صلى الله عليه وسلم, concerning me, Find me Kori, tell them that I'm very close to them. I answer the call of the caller whenever he calls. Whenever he calls, I answer his call. فَلْيَسْتَجِيبُوا with the condition that they should answer my call as well وَلْيُؤْمِنُوا بِي and they should have faith in me لَعَلَّهُمْ يَرْشُدُونَ so that they are guided so when you have faith in Almighty Allah when you obey the instruction of Almighty Allah Allah is going to guide you that is the first benefit of having faith in Almighty Allah subhanahu wa ta'ala and the other aspect of Allah حِرْزُ مِنَ الشَّيْطَانِ protection from shaitan believers will be protected from the evil of shaitan aláṣẹ laysa lahu sultan ala alladhina amanu Shaitan does not have power over the believers wa ala rabbihim yatawakkalun and people that put their trust upon Allah when you have faith in Almighty Allah Allah is going to protect you against the shaitan the third one is to wilayatullah friendship with Almighty Allah every believer is a friend to Almighty Allah but they differ in their level of friendship as we have among us we have people that are very close friends and we have distant friends so when you want to become closer to Almighty Allah you increase the level of your iman your faith in Almighty Allah part of it is uh, Allah is always with the believers in all their deeds and actions. and when Allah is with you who can be against you when Allah is with you who can be against you part of it is that you are going to gain the supplication, the prayer of the angels of Allah. When you have faith in Allah, the angels of Allah will always pray for you. As mentioned in the verse of the Quran, Alladhina yahmiluna al-arsh. Allah says, the angels that the oath that carry the throne of Almighty Allah, Waman Hawla, and the people surrounding, uh, other people, other angels that are surrounding the throne, Yusabihun, they glorify the praise of Almighty Allah they glorify the praise of Almighty Allah. they وَيَسْتَغْفِرُونَ And they seek for the forgiveness of Allah. And they pray to Almighty Allah for the believers that Allah should forgive them their sins. they The لِلَّذِينَ آمَنُوا They seek forgiveness of Allah for the believers. رَبَّنَا And they say, Almighty Allah, your knowledge encompasses everything. Your knowledge, your mercy encompasses everything. So, فَاغْفِرِ لِلَّذِينَ آمَنُوا فَاغْفِرِ لِلَّذِينَ تَابُوا wattaba'u sabilak then forgive those who seek your refuge forgive those who depend to you and follow your your path, your way waqihim adhab al-jahim and save them from the torment of hellfire rabbana wa adkhilhum jannat almighty allah make them to enter the paradise that you have promised them and whoever is kind whoever is, is good among their their their children their progeny their spouse as well innaka anta al-azizul hakim you are the most powerful the lord of wisdom wakihim sayi'at almighty allah save them from every kind of evil ومن تك السيئات يومئذ فقد رحمته whoever is saved by you Almighty Allah on the day of judgment you have surely bestowed your mercy upon such person Rahimta فقد رحمته وذلك هو الفوز العظيم and that is indeed is the great success part of it as sabat fil fitna Allah will make you steadfast in the face of trial when you are tried in this world When you are seduced in this world, when you are tried in the grave, Almighty Allah will make you to be steadfast as a result of your iman. Likewise, Allah is going to raise you in position. People are raised according to their iman, not according to their wealth. When you have money, that does not mean anything in the in the presence of Allah. Huwa al-Ghaniyyul Hamid, because Allah is not in need of your wealth. So what matters to Almighty Allah? Inna akramakum indallahi atqakum. The most honoured among you are the people that have the fear of Almighty Allah. Not by your wealth, not by your worldly status, but by your faith in Almighty Allah. So part of it is that Ta'idullah, Allah is going to strengthen you. When you have faith in Almighty Allah, Allah give you more strength. More so, Allah will help you over your enemies. Any enemy that faith you is going to be faced by Almighty Allah. In the statement of the Prophet sallallahu alaihi wasallam, he said, "Man aadali waliyan, faqad azantuhu bil harb." Whoever take as enemy my friend, I declare war against him. Whoever take my friend as enemy, I declare war against such person. So these are some of the benefits that we are going to derive. Part of it is uh, security, then good news from Almighty Allah subhanahu wa ta'ala, and Allah will make people to love you when you have faith in Almighty Allah. Allah is going to forgive you, accept your deed, and you are going to benefit from the mercy of Allah. Likewise, you are going to have life perfect life on the day of judgment. Wa akhiran, you are going to enter paradise as a result of your faith in Almighty Allah. As Allah says, Inna alladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdaus nuzula. As for those who believe and do righteous good deeds, Allah is going to give them paradise. That is firdaus, which the Prophet sallallahu alaihi wasallam said, It's Allah al-firdaus. He said, ask Allah for firdaus. While firdaus fi wasati al firdaus is at the middle of the paradise. So when you are at the middle of, eh, of anything, it is as if you have opportunity to every part of that thing. So when you are given chance, the chance to enter Firdaus, it is as if you are given the chance to enter all other paradise of Almighty Allah. We pray to Almighty Allah to make us inmates of paradise, to forgive us our shortcomings, and to make the sermon beneficial for us in this world and in the hereafter. وقولوا قولي هذا استغفر الله لي ولكم قوموا لصلاتكم